admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 ọba tí ó ṣe ẹ̀sìn ìsìláàmù ní ẹ̀sìn fún gbogbo ayé pátápátá tó sì ṣe ní ọ̀nà kan ṣoṣo èyí tí òun yọ́nú sí láti pé ká fi máa jọ́sìn fún adúpẹ́ fún Allah subhanahu wa ipe ó tí a jẹ́ mùsùlùmí ó kà wá kan ẹni tí ó lẹ́ni tí ó tí olúwa ẹlẹ́dàá wa sọ à ń nínú àánú rẹ̀ kó jọ kó kí a ààwẹ̀ tí à ń bá lọ wẹ́rẹ́wẹ́ yìí náà òru tá a tún wà yìí náà tẹnikaku tún gbìyànjú bá sì jẹ sàárì ńsìn à ń bi Allah subhanahu wa ta'ala ó ti fún wa bẹ̀rẹ̀ báyìí dákun jẹ́ ká gbà parí ká wá gba ọ̀pọ̀lọpọ̀ ọdún tó pọ̀ ká gbà nínú sẹ̀mí ayé wa kó sì gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa náà ìkẹ́ àtìgẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àti gbogbo àwọn sàbí ànábì àti gbogbo àwa mùsùlùmí kọ́wátá tí a fi ìlànà wa tá a fi ń tẹ̀lé ìlànà ti ànábì lórí àgbọ́yé àwọn sàábé kí Allah subhanahu wa ta'ala jókòjọ́ kó da gbogbo apọ̀ mọ́ ìkẹ́ wọn ní ayé bíbà àti níjọ́ alkiyama eléyìí náà ni apá kẹta ọ̀rọ̀ tí mò ń bá lọ mi ní padà sẹ́yìn mi ní padà sẹ́yìn torí pé mò ń to ọ̀rọ̀ yẹn bọ̀ ni yẹn ni ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ léńje léńje tí wọ́n ń bọ nǹkan míì lẹ́yìn Allah tí wọ́n ń forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Allah tí wọ́n ń sọ ìsọkúsọ sí Allah wọ́n ń ṣépè fún wọ́n sọ ìsọkúsọ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń ṣépè fún wọ́n sọ ìsọkúsọ sí Qur'an wọ́n ń ṣépè fún Qur'an wọ́n sọ ìsọkúsọ nípa Kaaba tawaf ilé olúwa tá a ti lọ ń ṣe hajj wọ́n ṣépè fún àwọn ọmọ yìí wọ́n wà lórí àwọn social media tí wọ́n wí ìkú yìí ń bẹ ìyẹn ni mò ń fèsì fún wọn nípa pé kákọ́kọ́ máa mú náà lákọ̀ọ́kọ́ nípa pé wọ́n ní Qur'an kì í ṣe ìwé Allah wọn lánàbì ló kọ̀ọ̀kan rẹ̀ ìyẹn là ń fèsì fún láti ìjẹta eléyìí náà nípele ẹlẹ́kẹta àwa tí wáyé pé a mísì ètò ti lọ tàbí kẹ́ àti ẹ̀sẹ̀ ń gbọ́ ètò yìí ni fún ìgbà àkọ́kọ́ àǹfààní wà fún wa ó bà ní kò tí kò tí ì bàjẹ́ nọ́mbà tí mo fẹ́ pè yìí ẹ ṣèfù ẹ sórí fóònù yín kẹ́ wá chaàtì nọ́mbà yẹn lórí whatsapp ẹ ní kí wọ́n sẹ́ndì àwọn links yẹn sí yín tó bá ti sẹ́ndì ẹ̀ sí yín tẹ́ bá ti wọ àwọn bẹ̀ gbogbo àwọn lecture yẹn pátápátá àtàwọn míì náà kódà àti èyí tí mò ń ṣe lórí rédíò mi gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀bà ń bẹ̀ èyí tí mò ń ṣe lórí kótóbà èyí tí mò ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ èyí tí mo fi ń dáhùn ìbéèrè èyí tí mò ń ṣe tá a bá travel kódà èyí tá a bá travel kò ní tí èṣe nàìjíríà gan ẹ bá gbogbo ẹ̀ ń bẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala nọ́mbà náà ni zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn náà ibi tá a bọ́rọ̀ dé lánàá òní wípé àwọn ọmọ léjeléje tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ yìí wọ́n fi ẹ̀sùn kan anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ṣe bí èdè lárúbáwá ni alọ́wùlúwa wa fi sọ quran kalẹ̀ wọ́n ní èwo ló wá kàn ń bẹ̀ èwo kan yorùbá ń bẹ̀ èwo kan haúsá ń bẹ̀ èwo kan yíbò ń bẹ̀ èwo kan àwọn elédè míì ń bẹ̀ ńgbẹ̀ pé èdè lárúbáwá ni mo ti mú èrí wa rẹ̀ nípa pé èdè lárúbáwá ni Allah wa ta'ala òun ló fi sọ quran kalẹ̀ ìgbà tó wá rí báyẹn èsì àkọ́kọ́ tá a sọ lánàá ni wípé àyà ti wà nínú Quran fún wa tí Allah subhanahu wa ta'ala sọ wípé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum àyà ti wà nínú Quran fún wa bẹ́ẹ̀ kí la àyà yìí sọ Allah subhanahu wa ta'ala ni wa ma arsalna min òun ò rán òjíṣẹ́ kankan rí illa bilisani qawmihi àfi pẹ̀lú èdè èdè rẹ̀ èdè eh, lisani kọ́ọ̀mù yìí náà ni modern language ẹ̀ èdè tí wọ́n ń sọ tí ànábì yẹn gangan gbọ́ òun lòun fi máa ń fi ìwé tó ń bá rán sí wọn òun lòun fi máa ń kọ́ ẹ sì rí pé àwọn ànábì kan ti ṣáájú ànábì wa Muhammad bíi ànábì Musa ni sẹ́yìn pé Taurita Allah fi ran bí ànábì Isa ni ó fi ìwé Injil Injila ó fi ran àbí bí ànábì Dawud ó fi ìwé Zabur ó fi ran gẹ́gẹ́ bí ànábì Ibrahim ó fi ìwé Suhuf ó fi ran so gbogbo àwọn ẹni yìí náà àlọ́ ò fún wọn ní ìwé tí ó jẹ́ gẹ́gẹ́ bí ìwé òfin àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n fi máa ṣẹ̀sìn ìgbà tó dórí ànábì wa Muhammad tó jẹ́ akhirul anbiya tó náà jẹ́ òpin àwọn ànábì Allah subhanahu wa ta'ala ó gbé gẹ́gẹ́ bí ànábì àti òjíṣẹ́ bọ́tọ̀ ọmọ lárúbáwá ni àyà tí mo á tí a lọ sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum Allah ní àwọn òjíṣẹ́ tó ń máa rán òun ó fi èdè tí wọ́n gbọ́ òun lòun ó fi rán wọn kí ló fà á tó ń fi rán wọn li yubayyina lahum ó lè bá a láǹfààní àti fi èdè yẹn ṣàlàyé fún wọn nígbà pé ọmọ lárúbáwá ni lárúbáwá náà làlọ́ òfin rán kò ní fi èdè mìíràn nígbà pé èdè tó gbọ́ náà nìyẹn àti rí ẹ̀rí báyẹn nísìnyí tọ́yì ìgbà tó ti wá rí báyẹn lákìn kò wá túmọ̀ sí pé ńgbà tí Allah fi wá fi èdè lárúbáwá rán yẹn tóun náà sì jọmọ lárúbáwá ìyẹn ò wá túmọ̀ sí pé lárúbáwá nìkan làlọ́ ọ̀ràn sí rárá o kò túmọ̀ síbẹ̀ kò túmọ̀ síbẹ̀ ẹ máa wo àwọn ọmọ yìí o láwọn ọmọ léńjẹ léńjẹ yìí o tán bá mú ẹ̀rí ìwá nínú Quran ẹ máa wo àbòsí tán ń ṣe fúnra wọn o fúnra wọn náà wọ́n ń kóòtì àyà tí mo kóòtì yìí o wọ́n á ní ẹ wọ́n á mú ẹ̀rí yẹn wá ń bẹ pé ṣe bí èdè lárúbáwá náà fi sọ Quran kalẹ̀ wọ́n á wá ka àyà tí mo kà ẹ àti tí mo kà lánàá wọn á kà wọn àlékà ńlá bá wá tí wọn mọ kankan o wọn á kà ní wọn á ka yorùbá rẹ̀ ibẹ̀ náà inú Quran náà ti mú o èé ṣe tẹ́ ẹ̀ wá rí àyà àwọn àyà tó pọ̀ tí Allah wa sọ nínú Quran pé tòun ti bó ti jẹ́ pé lárúbáwá lòun fi kọ Quran fún ànábì torí pé ọmọjọ́ lárúbáwá tòun ti bẹ́ẹ̀ gbogbo ayé pátá lòun rán sí kìí ṣe lárúbáwá nìkan inú Quran lẹ ti ka ilé yìí tẹ́ ẹ̀ ka ipe ìdí lárúbáwá náà fi sọ Quran kalẹ̀ tọ̀ ipe kò sí ànábì kan tán rán àyàfi pẹ̀lú èdè rẹ̀ tó bá gbọ́ náà fi máa ń kọ iná fi máa ń fún ní ìwé rẹ̀ inú Quran náà lẹ ti kà inú Quran náà ló wá wà the same Quran tẹ́ ẹ mú jáde yẹn ibẹ̀ náà ló wá wà pé ànábì o òun rán sí gbogbo ayé ni kì í ṣe lárúbáwá nìkan ẹ wo àbòsí tán ṣe fúnra wọn o èé ṣe tẹ́ ẹ mú eléyìí nínú Quran èé ṣe tẹ́ ẹ mú kejì ṣe é tí mò ń sọ nísìnyí tẹ́ jẹ́ ń sùn mí àyà tẹ́ lò wípé èdè lárúbáwá náà fi kọ kùrán náà èmi náà ti kó tiẹ̀ lánàá kò sí èdè míì tán fi kọ kùrán tó ju èdè lárúbáwá lọ ẹlẹ́ẹ̀kejì ọmọ lárúbáwá gẹ́gẹ́ ni ànábì àti àwọn aráàlú ẹ̀ ìyẹn ló fà á tí Allah fi fi èdè lárúbáwá tó fi fún tó jẹ́ pé èdè kó lè bàa jẹ́ pé yóò láǹfààní àti gbọ́yé yóò sì ṣàlàyé fáwọn àwọn tí wọ́n rán sí kò ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé nígbà tó ti wá jọmọ lárúbáwá tó ti fi èdè lárúbáwá kọ kò wá túmọ̀ sí pé èdè e, e, e, ìlú lárúbáwá nìkan náà rán sí rárá gbogbo ayé kọ́ ta náà rán sí kì í ṣe lárúbáwá nìkan tó dọ́dọ̀ tàwa yìí náà ó dọ́dọ̀ yíbò ó dọ́dọ̀ haúsá ó dọ́dọ̀ yorùbá ó dọ́dọ̀ amẹ́ríkà ó dọ́dọ̀ ẹ̀ tó wà ní kútọ́nu ó dọ́dọ̀ gbogbo ayé kọ́tá ó dọ́dọ̀ àwọn tó wà ní italy ó dọ́dọ̀ àwọn tó gbogbo ayé. ẹ̀yin wá mú ẹ̀yin ọmọ ẹ̀sẹ̀ bọ̀ yìí ẹ̀ wá mú ááyà tí ẹ sọ pé lárúbáwá náà fi kọ Kùránì ẹ̀ wá mú yẹn ẹ̀ wá sá èmi wàá wọ́ yín padà pé ẹ̀ lè lọ. àwọn àyà náà wàá wà nínú Quran tí Allah subhanahu wa ta'ala tó ránṣẹ́ sáà níbi pé kì í ṣe lárúbáwá nìkan ni mo rán ọ sí o bó kàn fi lárúbáwá kọ Quran fún ẹ láti pé kó o lè bá a gbọ́yé tóun ló wàá fún gbogbo ayé ṣe àwọn ọmọ yìí kí n sọ ìpèpè tán ń pèpè fún yín ìpèpè burúkú ni wọ́n ń pèpè rẹ̀ àkọ́kọ́ náà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlọ́ o láwọn tán ta koran tán ta ko koran yìí tán ṣépè fún islam wọ́n ṣépè fún Allah wọ́n ṣépè fún anabi wọ́n ṣépè fún kaaba kò sí nǹkan tí wọ́n ṣépè fún tán wọ́n ṣépè fún àwọn àtàjẹ́ mùsùlùmí wọ́n gbà pé kò sí Allah wọ́n ní òòṣà wọ́n ní sìgìdì kí n lo gbólóhùn tán ń lò wọ́n ní sìgìdì òun ni Ọlọ́run tá à ń jọ́sìn fún <laughs> ẹ dákọ̀ ẹ wọ̀ kan sìgìdì ló sọ koran kalẹ̀ <laughs> wọ́n àmọ́ tán wí sìgìdì ló sọ koran kalẹ̀ àbẹ́ ìmọ̀ tán sí gidi ni ní tí ò lè sọ̀rọ̀ tí ò gbọ́rọ̀ tí ò rí kankan ẹ máa wo nǹkan o wọ́n ní sí gidi ni ó ní kura wọ́n ní sí gidi la lọ́ ń sìn dábàá lọ sí hajj wọ́n ní sí gidi ló rán ànábì iṣẹ́ ẹ dákun ẹ wo nǹkan ẹ dákun tó bálàkà yẹ̀wò gbogbo àwọn àyà tó wà nù kura yẹn ní ìsèpáwátá sí gidi ló kọ́ fànàbì ìpèpè tán ń pèpè ni mò ń sọ fún yín yẹn nínú ìpèpè táwọn ọmọ yìí ń pèpè kẹ́ ẹ lè bá àmọ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí kẹ́ ẹ lè bá àmọ́ pé wọ́n wà wọ́n ibi tí wọ́n wà àwọn èèyàn lọ wọ́n ní kò sí ìdájọ́ lálìkèyàmà wọ́n ní kò sí àlìkèyàmà wàláì kìí ṣe kí mò ń parọ́ ọmọ ẹbí wọn gbogbo fúnra mi lẹ́nu wọn náà ni wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlìkèyàmà ipe ilé ayé náà ló pin wa anybody bá ti kú ó ti kú náà nù kò sí ìdájọ́ kankan àlìjánà kan o iná kan o ìyà sàárè kan o ìgbádùn sàárè wọ́n ní ò ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn wá bí wọ́n léèrè pé àá gbogbo àwọn tó wá ṣe dáadáa tó wọn nígbẹ̀san kankan àwọn tán sa burú ẹni tó ṣẹbọ pẹ̀lú olúwa rẹ̀ ẹni tó jalè ẹni tó bá yàwó ń yàwó ń sùn ẹni tó bọ́mọ lọ́mọ sùn ẹni tó pààyàn tó fi lówó ẹni tó lọ sògùn owó tó mú ẹ̀jẹ̀ yẹn tó fi lówó ẹni tó dáná tó gba ẹni tó lọ fọ́ báǹkì ẹni tó já nǹkan ẹnìkan gbà lójú ọ̀nà ẹni tó lọ káyàn mọ́lé tó gba dúkìá rẹ̀ ẹni tó fọ́yàn lójú ẹni lọ́nà àbòsí. wọ́n ní kò sí ìdájọ́ kankan wọ́n ní ilé ayé ni àwọn ẹni yẹn ó ti jẹ̀yà ẹ̀ṣẹ̀ wọn. àwọn tó ṣe rere ńkọ́ ẹni tó kírun wákàtí márùn lásìkò rẹ̀ ń yọ sàká nínú owó rẹ̀ ń ṣe sàrà nínú owó rẹ̀ ó ń lọ hajj tó wá lówó à ń gbàwẹ̀ ramadan à ń kírun à ń ṣe dáadáa sóbì à ń ṣe dáadáa sálùgbò ìgbà wo lájẹsẹ wa wọ́n ní rárá wọ́n ní ilé ayé la Ọlọ́run ó ti san wálẹ sàn <laughs> wàláì wọ́n ní ilé ayé lẹni káko ó ti jẹsẹ ọwọ́ rẹ̀ àwọn yẹn wá bí wọ́n léèrè pé bọtà àwọn kan wá ń kú nínú àwọn tó ṣe aburú tó yẹ pé ó ń pààyàn fàbúhìtà lẹ́dí káfà ẹ̀wọ̀n nǹkan ibi tán ìpèpè tán pèpè ni mò ń sọ fún yín yẹn o nínú ìpèpè táwọn ọmọ yìí ń pèpè láwọn ọmọ léńjẹ léńjẹ yìí ní kò sí nǹkan tí ń jẹ́ àdúrà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àdúrà pé àdúrà kan gbà àwa gbà ní kò sí nǹkan tí ń ní ìgbìyànjú <laughs> fún tó yẹ mu ọtí kò yẹ kéèyàn máa ọrọ báwọn kéèyàn mu kò yẹ kó máa sọ ọ̀rọ̀ táwọn ọmọ yẹn sọ yìí níbi tójú làdé ìfà wọ́n ní àdúrà ò kì í gbà pé kò sí nǹkan tí ń jẹ́ pé mo ṣàdúrà o àdúrà mi wá gbà o mo dúpẹ́ fọ́lọ́run o àdúrà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìgbìyànjú ẹni kálukú ní gbà wà láì wọ̀ gan. ibi tán ń wọ àwọn èèyàn lọ nìyẹn bá wọn pé oko ìparun làwọn ọmọ yìí wà. wọ́n ní kò sí pé àdúrà kankan gbà àwọn èèyàn tán wá ń ṣàdúrà tí ń bọ́ sójú ẹ̀ wọ́n ní ìgbìyànjú ẹni kálukú ni àwọn èèyàn tó wọ́n ń gbìyànjú tí ó gbà ńkọ́ tí ó bọ́ sí àbí gbogbo ẹni tí ń gbìyànjú náà ní bọ́ sí ni àìmọye ẹni tó ní kápítà kan náà owó bísínẹ́sì kan náà náà jọ fi bẹ̀rẹ̀ the same amount location kan náà ni wọ́n jọ wà ní company wọ́n jọ wà ìgbìyànjú kan náà wọ́n jọ ń ṣe eléyìí tiẹ̀ tiẹ̀ dẹ̀ rú gọ́gọ́ eléyìí ó dẹ̀ rú gọ́gọ́ àìmọye tẹ bá ní ìgbìyànjú ló ń gbà àwọn tó wá gbìyànjú yẹn tí ò bọ́ sí ńkọ́ bóun ni tàwọn ṣe jẹ́ fàbúhìtà lẹ́bi káfàrọ̀ yẹbẹtẹ wa gbọmọlé wọn lọ́wọ́ ó gbọmọlé wọn lọ́wọ́ ìpèpè tán ń pèpè ni mò ń sọ fún yẹmi parọ́ mọ́ wọn ẹbí wọn léèrè o wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ iná wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlìjáná wọ́n ní tá a bá ti kú a ti kú náà nù ipe nígbà tá a bá dàgbà tá a bá dògbò a kàn kú àwọn èèyàn wá bí wọ́n léèrè pé àbọ̀tà àwọn ọmọ kéèké ń kú ẹni tí ó dàgbà ń bó kí lẹ fẹ́ sọ lórí yẹn ẹ̀wọ̀n kan báwọn ní nínú nǹkan tó ń pèpè rẹ̀ wọ́n ní kò sí ẹ̀sìn kankan wọ́n ní kò sí ẹ̀sìn kankan kò sí islam kò sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn táwọn èèyàn ń sìn lónìí wọ́n ní ò sí ǹjẹ́ kí làwọn máa ṣe táfi máa jọ́sìn fún olú ẹlẹ́dàá wa táfi lọ wà lìjánà wọ́n ní rárá wọ́n ní ọlọ́run kan ó kàn ràn wá káàkà máa rìn káàkiri náà <laughs> káàkà máa rìn kiri ẹ wà wọn máa yìí. ìpèpè tán ń pèpè nìyẹn o ìpèpè tán ń pèpè tán fi fẹ́ gbógun ti islam nìyẹn ẹ̀ẹ́dẹ̀ ẹ mọ̀ iye mùsùlùmí tí ń gbàwẹ̀ ní àgbáyé billions trillions làwọn mùsùlùmí tí ń gbàwẹ̀ ní àgbáyé ẹ mọ̀ iye mùsùlùmí tí ń kírun ẹ lè rí kankan ṣe fún islam islam báwo ẹ̀sìn tó yẹ pé Allah subhanahu wa ta'ala òun ló ló ran sáyé ká máa fi sìn òun nǹkan tó jẹ́ rọ̀bání nǹkan tó wá látọ̀dọ̀ olúwa kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe tó lè dojú ẹ̀bù ẹ̀yin lẹ́ẹ̀ parẹ́ kò sí ọgbọ́n tẹ́ lè dá torí pé àwọn ìlànà tẹ́ ń rìn yìí ìlànà tí àní tó mutí tó ti yó kò gbọdọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn ọmọ yìí sọ yìí àbòsí táwọn á ṣe rèé o wọ́n mú àyà wá nínú Quran bó ti yẹ pé wọ́n lè kà ń lárúbáwá Yorùbá rẹ̀ náà ni lọ ń kà ẹ wá sọ pé èdè lárúbáwá ni àlọ́ òfin rán ànábì ẹ dẹ̀ mú wá nínú Quran ẹ wá ní nítorí náà o ẹ̀sìn Ìsìláàmù ilẹ̀ lárúbáwá nìkan ló yẹ kó ma kò yẹ kó dọ́dọ̀ àwa Yorùbá inú Quran rẹ̀ ti kà á o ó wá wà nù kùrán àáyà rẹ́gẹ́dẹ́ yìí tí n bá lè mú wà lónìí ni bí mo lè mú mẹ́ta wá bí mo lè mú mẹ́rin wá báyìí bá ṣe gbà mí ni àáyà wá wà nù kùrán rẹ́gẹ́dẹ́ tí àlọ́ wa ń là fún anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wípé tòun ti bó ṣe jẹ́ lárúbáwá yẹn o gbogbo ayé pátá ni mo rán ọ sí kì í ṣe rẹ̀ lárúbáwá nìkan èyí ṣe tẹ́ ẹ mú àyà ilé yìí tẹ́ ẹ kọ́ ilé tì kẹ́lí bá mọ ìsọnù àwọn ọmọ yìí kẹ́lí bá mọ ẹ já lọ wọnú sọ́ọ̀tù sábàì sọ́ọ̀tù sábàì ẹ lọ wọ àyà twenty eight kùránì náà ni màá fi ọmọ yìí lórí kùránì màá fi pa yín ìlànà tẹ́ rìn ẹni tó bá gbà fún yín àwọn akẹgbẹ́ yín tẹjọ ń forí balẹ̀ fún nǹkan mi àwọn náà ni ó gbà fún yín mùsùlùmí tó bá mọ ti ń ṣe tó ní ẹ̀kọ́ ẹ̀sìn níwọ̀nba yóò mọ̀ pé bàbá ńlá ní tẹ́ ń pèpè sí ẹ wo ní sọ́ọ̀tù illa kaffatan linnas bashiran wa nadhira walakinna akthara nnas la ya'lamun la ilaha illallah muhammadu rasulullah ẹ wáyà bó ṣe clear alọ́ ni wàmọ́ arsalinaka ìwọ ànábì èmi àlọ́wò rẹ̀ ń sẹ́ o ìlà kaffatan linnas àyàfi sí gbogbo ẹ̀dá gbogbo ọmọ èdè yẹn ni mo rẹ̀ sí ẹ wáyà gbogbo ọmọ èdè ni mo rán ẹ sí kí ló fà á tí mo fi rán sí wọn bashiran wa nadhira ó mọ̀ fún wọn ní ìró dùnú ẹni tó bá gbọ́ tó bá gbà ipe àlìjánà ó jẹ tiẹ̀ dáadáa ó jẹ tiẹ̀ láyé àlìjánà ó lọ jẹ tiẹ̀ lálùkìyàmà wa nadhira ó sì máa fi kùránì yìí ó máa fi ṣèkìlọ̀ fáwọn yẹn pé ẹ ṣàkíyèsí o ẹni tó bá kọ̀ ti Allah tó kọ̀ ti ànábì ibi tọ́rọ̀ rẹ̀ ó jásí tí ó jásí rẹ̀ o alọ́wà ni walakinna akthara nnasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mà nínú àwọn tí ó mà làwọn ọmọ ìwà alọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mà bẹ́ẹ̀ wọ́n ti sọnù àyà yìí ṣebí ní kuran lẹ ti mú èyí tẹ́ ẹ mú wá pé lábáwá náà fi ran pé èdè lábáwá náà fi kọ kuran kalẹ̀ kí ló dé tẹ́ ẹ wàá mú àyà yìí lé the same kuran náà lẹ ti mú lélẹ̀ náà wà náà èyí ṣe tẹ́ ẹ mú tẹ̀dẹ̀ ń pa irọ́ fún ara yìí alọ́ ni wàá ma arsalnaka illa kaffatan linnas mi ìrànwọ́ ànábì ń ṣe o ju pé kí ni mo rán ọ sí gbogbo èèyàn pátá ni mo rán ọ sí gbogbo ẹ̀dá pátá òun ló rán ànábì wa Muhammad sí kìí ṣe lárúbáwá kìí ṣe àwọn lárúbáwá nìkan lárúbáwá náà wà nínú àwọn tó rán sí ìyẹn ló fà tó fi jẹ́ pé lásìkò ànábì gan fúnra ẹ̀ dáwà ànábì ìgbà tí ń pèpè nípa Islam tí Islam dé tó bá ẹ bọ nílùú mọ́kànjọ́ náà lọ torí pé kìí ṣe pé ẹbọ ni àkọ́kọ́ rárá o Islam làkọ́kọ́ létà làwọn èèyàn padà dẹ́lẹ́bọ yín padà sọ yẹn torí pé mo sì ń bọ̀ wá síbẹ̀ náà lọ́tọ̀ ẹbọ kọ́ làkọ́kọ́ ẹbọ ṣẹ́rí wá ni Islam gẹ́gẹ́ ní ìpìlẹ̀ láti gbà tá lóò ti dórí ilẹ̀ yìí kò sí ẹnì gẹ́gẹ́ tí ń ṣẹbọ pẹ̀lú Allah odidi ẹgbẹ́ kí náà ń pè one thousand years odidi ẹgbẹ̀rún ọdún kọ́lẹ̀ ń pè one thousand years ni orí ilẹ̀ yìí fi wà tí ò sí ẹ̀dá ẹyọ kan tí ń sin nǹkan mí àyàfi Allah nìkan lẹ́yìn ẹgbẹ̀rin ọdún lẹ́yìn one thousand years ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ṣẹbọ lórí pé ẹni tí ó bọ òrùn ẹlòmíì bọ òṣùpá ẹlòmíì bọ igi ẹlòmíì bọ omi ẹlòmíì bọ kinní kan ẹlòmíì bọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń bọ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún one thousand years ni orí ilẹ̀ yìí fi wà tó fi mọ́kànga tí gbogbo ẹ̀dá ti ń bẹ ń jọ́nà lọ́hùn kò sí ẹni tán sìn tó ju Rabbul Alamin ọba tó dá gbogbo ẹ̀dá lọ. yẹn ló fà á tí a fi ran anabi Nuh anabi Nuh yẹn tó fi ran nípa ikpe, ah àwọn yẹn ti yí padà ìdí tí ẹbọ dẹ̀ fi sọ̀kalẹ̀ màá padà sọ fún yín gbà tí n bá dé rẹ gbogbo ẹ̀ ló wà nù àwọn ọmọ yín fún yín ni wọn ka ètò wù wọn wọn dọjì ara lè yọ wọn ń kà fún yín inú náà ló wà ẹ lọ kà tí Allah ti là mọ́lẹ̀ bẹ́ẹ̀ pé wà ànábì wa ma arsalnaka illa kaffatan linnas gbogbo èèyàn kọ́wọ́ta ni mo rán ọ sí kì í sọ̀rọ̀ lárúbáwá bashiran wa nadhira máa fáwọn tó bá ṣe ní ròdùnú máa kìlọ̀ fún àwọn tí wọ́n bá ṣe Allah ni walakinna akthara nnas la ya'lamun àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hmm, wọ́n ti sọnù níbi ọ̀rọ̀ yìí ẹ mú àyà yẹn dání báyẹn nínú àyà míì rẹ̀gẹ̀dẹ̀ tó wà nù Qur'an ẹ lọ sí suratul A'raf suratul araf quran chapter seven nìyẹn ẹ lọ one fifty eight one hundred and fifty eight ẹ lọ kà ń bẹ kí lọ sọ ń bẹ alóòní ya ayyuhan nas inni rasulullahi ilaykum jami'a ó wà ń bẹ àmọ́ ìtàn yìí ni ẹ dákun tí nǹkan ò bá ṣèyàn níbi tójú láde yìí bówó lẹ ṣe dá <laughs> bówó lẹ ṣe fẹ́ dá mùsùlùmí padà ẹni tí ń sin ọba alhayyul qayyum ọba sẹ̀mí gbére ọba tá à ní gbọ́ pé ó kú ọba tí èè sùn ọba tí èè tó gbé ọba tó dọ́mọ èdè èèyàn ọba tó dá irúgbìn ọba tó dá sánmà ọba tó dá ilẹ̀ ọba tó dá ìwọ gangan fúnra ẹ̀ ọba tó dá àwọn oúnjẹ tá à ń jẹ nínú ilẹ̀ ẹ̀gẹ́ igi lásán láàrì bọlẹ̀ igi igi ẹ̀gẹ́ lásán láàrì bọlẹ̀ àdẹ̀mọ́ lọlé nígbà tá a bá fi rúṣù díẹ̀ àbá ó ti ta ẹ̀gẹ́ báyànbáyàn àgbàdo ẹyọ kan ọmọ àgbàdo ẹyọ kan péré làá sínú ilẹ̀ àgbẹ̀ ó máa lọlé ni nígbà tá a bá fi rúṣù méjì mẹ́ta fa ó ti ń ká sírísírí àgbàdo lórí àgbàdo ẹyọ kan àparí iṣu lásán làgbẹ̀ ń fi sínú lẹ̀ nígbà tá a bá fi rúṣù díẹ̀ ìyẹn ó máa wú iṣu jáde àwọn iṣu bàyànbàyàn iṣu àbújá iṣu kìnnì kan tó yẹ pé àparí iṣu ládẹ̀ rìbọn lè ń lọ ta ni ọba tí ń ṣe àwọn nǹkan yín làwọn ń sìn ọba alágbára ọba tó yẹ pé ó ń pa ọmọ èdè èèyàn ó ń pa àlùjọ̀nú wọn à bí anybody dá kó jí ẹni yẹn padà ọba tí ó ń fi oyún tó mú àtọ̀ àtọ̀ bàbá àbí àtọ̀ ọkùnrin àti àtọ̀ obìnrin àtọ̀ iṣẹ́ àmọ́ tó ń pè ní àtọ̀ spam nǹkan yẹn ló mọ̀ dì wáyé <laughs> ta ló sọ dì Allah subhanahu wa ta'ala ni ọba yẹn la máa ń sìn ọba alágbára fúnra ẹ̀ tó transform àtọ̀ tó sọ di ọmọ èdè yẹn gidigba ta lẹ́sẹ̀ ta lọ́wọ́ ta lójú ẹ mọ organs tí ń bẹ nínú ara wa ni nínú ara wa tó ń ṣiṣẹ́ mbẹ ẹ mọ iye cells tí ń bẹ nínú ara wa ni tí ń ṣiṣẹ́ mbẹ tí ẹnì ní iṣẹ́ tí ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ liver wà ń bẹ ó níṣẹ́ tiẹ̀ tí àlọ́ ti yàn tí ó máa ṣe ń kidney wà ń bẹ àlọ́ ti yàn níṣẹ́ tiẹ̀ tí ó máa ṣe ń heart wà ń bẹ ó níṣẹ́ tiẹ̀ bàyànbàyàn tí ń ṣe ń bẹ gbogbo àwọn àwọn kí náà pé gbogbo àwọn veins ara wa kọ́wátá gbogbo ẹ̀ níṣẹ́ tí ń ṣe ń ẹ̀jẹ̀ ń bẹnu ara wa omi ń bẹnu ara wa eegun ń bẹnu ara wa ọba yìí la máa ń sìn ẹ̀yin ọmọ yìí ẹ wá fẹ́ gbé àwa mùsùlùmí kò ń bi nǹkan yẹn káwa máa sìn nǹkan tó yẹ pé kódà kò tó àwa gan àwa gangan kò tó wa bìlìtà sí pé a tiẹ̀ sọ pé àwọn la máa sìn bọ̀tẹ̀ ẹ̀yin fara mọ́ ká lọ máa sin omi ká máa sin òkúta ká máa sin igi tá a fọwọ́ ara wa dá ẹ fara mọ́ yẹn ká lọ máa sin àwọn àpáta àmọ́ ẹ̀ faramọ́ ká máa sin alhayyul qayyum ọba tó dá sánmà tó dá ilẹ̀ tó ipò náà ló dálé ayé bó ṣe fẹ̀ tó yìí bó ṣe fẹ̀ tó yìí tá à ti rí ẹnìkankan tó ròpin rẹ̀ ọba yẹn ká fi ilẹ̀ ká má sìn mọ́ à ẹ lè lẹ́dàá o àyà yìí sọ́tù làárọ̀ fàyà one fifty eight alọ́ ni kólì ìrí ànábì lọ sọ fún gbogbo ayé tí mo rán ọ sí yá ayu anas sọ pé mo pe gbogbo ẹ̀yin èèyàn máa sọ bẹ́ẹ̀ inni rasulullahi ilaykum jami'a èmi ni Allah rán sí gbogbo ayé pátá o èyí sọ̀rọ̀ lárúbáwá nìkan àyà Qur'an náà ni èyí sì tẹ́ ìfà àwọn àyà yìí ilẹ̀ tẹ̀dẹ̀ ń parọ́ fáwọn èèyàn ẹ lọ sínú súrọ̀ mi nínú àyà mi ẹ lọ sínú súrọ̀tù ṣúrọ̀ súrọ̀tù ṣúrọ̀ àyà ẹlẹ́ẹ̀keje ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ sí súrọ̀tù ṣúrọ̀ àyà seven ẹ lọ kà fúnra yín kí làlọ́ sọ ń bì yẹn náà mo sọ pé àyà pọ̀ nu Qur'an gan-an àwọn ọmọ yìí ń ṣe àbòsí tó le gan ara àwọn ọmọ tíṣẹ́ ìtọ́run náà wá sáyé nìyẹn kán lọ sí àwọn èèyàn lọ́nà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí lèmi bá sọ̀rọ̀ o àwọn ọmọ eléyìí ti mú ìlànà táwọn fẹ́ rìn títí wọn ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ àlọ́ọ̀ ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ àlìkèámà ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀sìn ká máa jẹun ká máa mu yìnbọn dì í ìlànà tí ń pè pé pé ká gbàdúrà kalẹ̀ ká má ṣàdúrà mọ́ pé àdúrà ò kì í gbà ìgbìyànjú ẹni ká kú ní gbà ìpèpè tí ń pèpè sí pé kò sí náà kò sálì jẹ́ náà ìpèpè tí ń pèpè pé ṣìgìdì ní Allah ah irú pèpè báyẹn kí lẹ fẹ́ wá ń bẹ̀ kí bóò lè ti fẹ́ bóò lè ti fẹ́ ẹ̀ǹtá ìṣèyàn kí lẹ fẹ́ fi ẹ̀ǹtá ìṣèyàn bẹ̀ kò tí ẹ̀ yé mi ná ẹ lọ sínú sọ́ọ̀tù ṣúrà ẹ ti rí àbí ayé ẹlẹ́ẹ̀keje kí làlọ́ sọ Allah wa kadhalika awhayna ilayka tẹ́tíṣẹ́ wakadhalika awhayna ilayka qur'anan arabiyya ẹ máa gbọ́ o Allah ni wà lọ́ o òun ránṣẹ́ sí wa ànábì òun fi qur'ani ránṣẹ́ sí ọ qur'anan qur'ani tí mo ránṣẹ́ sí ọ yìí arabiyyan èdè lárúbáwá ni ṣẹ́tìrì báyẹn litunzira ummal qura wa man hawlaha kí ló máa fi qur'ani tí mo fi dé lọ́wọ́ bá kọ́ fún ọ yìí kí ló máa fi ṣe ó máa fi ṣe kìlọ̀ fún àwọn ará maka tó ń jẹ́ àwọn ará lárúbáwá kìí sáwọn nìkan wà man hawlaha àti gbogbo àwọn ìlú yòókù tó tún wà ní agbègbè gbogbo àwọn ìlú yòókù tó wà nílé ayé tẹ́tírísẹ́ ó là mọ́lẹ̀ wípé wà nábì ó máa fi kùránì ó máa fi ṣe ìkìlọ̀ fún ummul qura ìyá gbogbo ìlú Mẹ́kà náà ń pè báyẹn àlọ́ òwò adá dún bẹ́ẹ̀ ó ní wà man àti gbogbo ìlú yòókù náà tó tún wà ní gbogbo orílẹ̀ ayé wa tunzira yawmal jam'i la ó máa fi kùránì kìlọ̀ fáwọn èèyàn ipe ọjọ́ kan ń bẹ o tó jẹ́ jẹ́ àkójọ ọjọ́ àkójọ ọjọ́ àlìkìyàmọ̀ nìyẹn hmm, làwọn ọmọ yìí ń takò náà ní òsì wọn ní òsọjọ́ àkójọ kò sálìkìyàmọ̀ tá a bá ti kú gbìm àti kú nànú <laughs> kò sálìkìyàmọ̀ ẹ̀yọ́ ọmọ yìí ẹ lé o wàláhì ẹ lé ṣètò yẹn dẹ̀ bẹ̀ yín lọ́wọ́ ẹ̀ ẹ̀dẹ̀ ń jíṣẹ́ yẹn náà lóòótọ́ àlọ́ ni tún ń dirọ̀ yẹ́wò mẹ́lẹ́jọ́mọ̀ ìlàrọ̀ ìbàfẹ́ máa fi kùránì ṣèkìlọ̀ fún wọn pé tọ̀ tá a bá kúnlé ayé yìí ò kò parí síbẹ̀ o ó tún ku ọjọ́ àkójọ tí gbọ́ ó lọ kójọ síwájú Allah subhanahu wa ta'ala ẹ wà lọ́wọ́ ó ní wa fariqun fil janna wa fariqun sa'ir ọ̀rọ̀ tó ń sọ yìí nípa pé a fi kùrán rọ yìí ó mọ̀ fi kìlọ̀ fáwọn èèyàn fáwọn ará Mọ́kà ó mọ̀ fi kìlọ̀ fún gbogbo ìlú yòókù náà Allah wà ní fariqun fil janna àwọn yòówà pín sí méje àwọn kan ó jọ ọmọ àlìjánná tí wọn ó gbọ́ tí wọn ó gbà wa fariqun fi sa'ir àwọn kan ó jọ ọmọ iná táwọn ò ní gbà tiwọn ó wà nbẹ sọtù ṣòro ayálẹ keje àyà pọ̀ gan ni ó pọ̀ gan ẹ lọ ẹja tó lọ nínú sọtù furqan ẹ lọ ṣe àyà alákọ̀ọ́kọ́ nínú sọtù furqan ẹ ti rí alọ́ni tabaraka alladhi nazala al-furqana abdihi liyakuna lil alamina nadhira ẹ̀wọ̀n kan alóni tabaraka lẹ́dí nazala furqan alóni títóbi Allahu títóbi fún Allahu ọba tó sọ koran kalẹ̀ ta ló sọ kalẹ̀ fún ala abdihi ó sọ kalẹ̀ fún ẹrú rẹ̀ anabi wa muhammad kí ló fà á alóni liyakuna lil alamina nadhira kó lè bá a máa fi koran yẹn kó lè máa bá a fi ṣe wáàsí kó fi ṣe ìkìlọ̀ fún tani lil alamina fún gbogbo àgbáyé gbogbo àgbáyé náà kì í ṣe alárúbáwá lóòótọ́ èdè lárúbá náà fi sọ̀kalẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fèsì lárúbá kọ́sùkọ́lẹ̀ torí pé lárúbá náà lànà bí yóò lè gbọ́yé tábà ti ń sọ fún un lòun yóò mọ̀ understand yẹ ṣùgbọ́n gbogbo ayé là lọ́rùn sí gbogbo ayé là lọ́rùn sí àyà pọ̀ gan nínú Quran àtàtà bá lọ́nu hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ ọ̀rọ̀ ọlá ńlá tí Allah ṣe fún un anabi ní fudil to be sit ó wà nù sọ́yìn Muslim níbi five hundred and twenty-three nínú sọ́yìn Muslim nínú hadith anabi ní nǹkan mẹ́fà ni Allah fi gbọ́lá fún mi ju àwọn ànábì yòókù lọ nǹkan àkọ́kọ́ ni pé Allah fún èmi ànábì ní ọ̀rọ̀ kékeré wọ́n ń pè ní jawamiul kalim kí n sọ̀rọ̀ kékeré kó sì ní ìtumọ̀ tó pọ̀ ṣùgbọ́n ọjọ́ ti lọ ibi tí mo dé iná ni màá tún ti bẹ̀rẹ̀ insha Allah ta'ala lọ́la àbí Allah kó jọ̀ọ́ kó fún wa ní àgbọ́yé rẹ̀ subhanaka wa rahmatulahi wa barakatuh. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí alágbé ó dè wọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre láòyè road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji tẹlifon zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.